الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn gbàtà في العين ṣe àlàyé tó fún lọ́la في pé gbàtà bá forí kalẹ̀ èyí tó ń òun wa alákọ̀ọ́kọ́ mú lọ sílẹ̀ kó tó di pa mọ́wọ́ lọ sílẹ̀. Ìjà ti sọ pé ìjà àtàlẹ́ta onífọwọ́ alákọ̀ọ́kọ́ mú lọ sílẹ̀ kó tó di pé lọ sílẹ̀. Lẹ́yìn rẹ̀ ọlá nàbí sọlọlá àdìsẹlẹ wọn máa ń forí kalẹ̀ gba ara iwájú wọn wọn fi iwájú wọn fi lélẹ̀ àti imú wọn fi lélẹ̀ yàtọ̀ sí láwàní wọn wọn fi tí wọn wé nínú láwàní wọn fún ìforí kalẹ̀ gbàbẹ̀. lọ́nà tí láwọn ìsẹ́yìn lọ́nà tó fi jẹ́ pé iwájú yàn kalẹ̀ èsì láwọn. wọ́n ní kò tí ẹ̀ fẹsẹ̀ nílẹ̀ rí nínú àdéhùn tó fún régé tàbí ètò tí ẹ̀ dá nígbà nàbí sallallahu alaihi wasallam wọ́n forí kalẹ̀ rí gbàrà ìtún awé nínú láwọn àníwọ̀n. ṣùgbọ́n jẹ́ Abdurrazzaq. الصنعاني رحمه الله تقول ذلك من سورة المصنف في حديث أبي هريرة رضي الله عنه كان النبي صلى الله عليه وسلم كان يسجد على قول عمامته كان النبي صلى الله عليه وسلم ومن فريق له بارا إيه وهو ووي مالي من لواني wani ya yi tukpa wa ṣunani abdullawo ibn haram ma buwa na turu oka ọ bụ banyere ya ce sukuta raguwarwa a yi ba ya raguwarwa a fiye ba, iroon ya raguwarwa a wule ba wule. abu ahmadu zurairi a wani dusọ ịnụ hadith jabiru ma'azị allah ìgbé àdéhùn tó wá Ànábì sallallahu alaihi wasallam wọn máa forí kalẹ̀ bàrí tí wọn wé nínú láwọn àníwá ṣùgbọ́n ìgbà wáyé náà wọn lò ń wá látọ̀dọ̀ Amr ibn Shammar láti ọ̀dọ̀ Jabir al-Ju'fi alákọ̀ọ́kọ́ ti fi Amr matruk Jabir al-Ju'fi matrukun aydan. فهو رواية متروك عن متروك مثله يعني تا تا يقول ري نالو تنقى على دو إلومي تو نادا بيرا إلي تما سيكو إلي كان تو في ملي نقى النبي صلى الله عليه وسلم وما فوري كان لإكبارا إيتما وينين ولاواني أين تتما الإمام العلامة عبد الرزاق الصنعاني رحمه الله علامة اليمن وقامنا أول ما أبه إلى اليمن وما يقوم إيه، بيننا أن تسفي إمام أحمد رحمه الله تعالى جد بضوح كل من لا يعطر الزاب صنعاني الصنعاني نسبة إلى صنعات صاحب الستارة صنعاء صنعاء اليمن صنعاء اليمن فنان كابتا يمن لون على بين باباي فقد رفوا فقني المصنف المصنف سورة ما المصنف مصنف فنان سورة توني سيقول أمور في دار تطلع النبي محمد صلى الله عليه وآله وسلم àbí ìtàgbọ́ alọ́dọ̀ àwọn míì bíi sàbí bíi tábìrì. Al-Imam Abdurrazzaq As-San'ani àwọn ti tira yìí bẹ́ẹ̀ náà ni Ibn Abi Shaybah tó ń jẹ́ àáfà fún Al-Imam Bukhari rahimahullah àwọn náà tó ti tira kan wọ́n ń pè ní kíni Al-Musannaf Ibn Abi Shaybah àwọn tira yẹn. wọn bẹ nínú àwọn tíra tó jẹ́ ti àdìsí anábẹ Muhammad sallallahu alayhi wa sallam ètò yẹ ká mà nípa wọn nítorí wípé tí yẹn bá mà nípa wọn ó ṣeéṣe kí wọn má ní ọ̀nà tó fi lè rí lónìí kí wọn má lọ ọ̀nà tó fi lè rà lónìí wọn ọ̀nà lè ṣí sílẹ̀ fún lọ́la ó rí àwọn tíra yẹn kò ní í jẹ́ àjòjì lójú ẹ̀ ó sì lágbára láti fi lè rà yóò gbìyànjú láti fi kó wa.

وعلى الماء والطين wọ́n sì máa ń forí kan omi àti ẹ̀rẹ̀ omi àti àmà omi àti àmà nígbà tó ju bá rọ̀ fẹ́ pé omi kan ní mọ́tíláṣí ànábì sallallahu alaihi wasallam àti màpẹ́sàlẹ̀ mọ́tíláṣí yẹn kì í ṣe fún ọ́fúlọ̀ àwọn òkúta wẹ́wẹ́ àti ìpẹ́ lọ́wọ́ àmẹ́ tó ju bá wá rọ̀ ànábì sallallahu alaihi wasallam forí kalẹ̀ omi ìsàlẹ̀ mọ́tíláṣí yẹn tó dé pé àtòkúta wẹ́wẹ́ yóò ti di ẹ̀rọ pọ̀ tó anábì sọ̀rọ̀ àdùsọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n forí kà. bákan náà wọ́n á lè وعلى الخمرة المتخذة من خمس nàkàlẹ̀. ìgbà míì ànábì sọlá ìṣẹlẹ wọn máa ń forí kalẹ̀ gbàrà ẹni pélébé tí wọn ṣe látara ewé igi dẹbìnú ẹni pélébé lórí dáná bisalòlá àdùsẹlẹ tó wọn sọ fún àyíṣà pé kọba àwọn ọmọ inú ilé tí àyíṣà sọ pé mọ ń ṣe nǹkan sùn ànábì sọ fún yín pé àyẹ̀wò tó kí lẹ́yìn ìtẹ́síbí nǹkan sùn tó ń ṣe yẹ sọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ ọmọ ìkórè kan irú ẹni bẹ́ẹ̀ ìdí ni wípé òun máa ń mú jọjọ láwọn agbègbè ibẹ̀ tóun bá sì mú a rí i pé o lè má rọrùn láti forí kalẹ̀ níbi ilé òtítì gbóná tó lórí ẹ̀ kàn lóru ẹni kékeré yìí láti fi dín agbára gbígbóná alẹ̀ tí ọmọ àmọ́ wọn láti fi dín kù. وعلى الحصير المفتخر منه ìgbà míì anábì sọlá àtúlà wọn ti máa ń forí kalẹ̀ sórí ẹni ńlá ètò ti pé àtàrà dẹ̀bí ìwé rẹ̀ náà ni wọ́n ti pé ẹni tí wọ́n hun gẹ́gẹ́ bá àná ti máa fún àwọn ẹni bẹ́ẹ̀ látara ewé igi ọ̀pẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so irú rẹ̀ anábì tún forí kalẹ̀ lé lórí rí ìyàtọ̀ tàkọ́kọ́ àtẹ́lẹ̀ kejì onígbẹ́ni talákọ̀ọ́kọ́ yẹn àdúró lé lórí ọkàn wà láyé tí wọ́n gòrí lé ni ṣùgbọ́n ẹni ẹlẹ́kejì ẹni ńlá ni ọgbà dúró ó sì gbà kéèyàn tún ṣe kíni kéèyàn tún forí kan. وعلى الفروة المدبوغة فكان النبي صلى الله عليه وسلم wọ́n tún forí kanlẹ̀ gbára awọ ẹran awọ ẹran tí wọ́n ti sáàyàn wọ́n sáàyàn awọ yẹn tó ti gbẹ tó ti dá irun rẹ̀ ti rí múlọ́múlọ́ tó ànábì tún forí kanlẹ̀ gbá bẹ̀rẹ̀ tó gbogbo eléyìí ó fi hàn wá pé ìtọ́pọ̀ jù ní kí wọ́n máa forí lẹ̀ eléyìí náà tún fi hàn wá tí kò sí tó burú ká forí kan ẹni tó bá jẹ́ ìgbé orí ẹni làbá ti ń kírun kò sì sí tó burú ká ikú akírun lórí ẹni ṣùgbọ́n orí wa ilẹ̀ la fi kàn látàrí báwa gùn ju bẹ́ẹ̀ tètè máa lọ ilé ìwòsàn tó burú bẹ́ẹ̀. ǹjẹ́ àwa lè lo ilé ìlẹ́rìí láti fi máa gbé dandan pa àti pé lẹ́lẹ́ ní forí kan. bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mí pé àbí dandan gbà á sọ ìpè tó ṣe kọ́ bá mu. tó bá forí kan ní oṣù tó bá sì jẹ́ pé ibi tó ti kírun ìlẹ́lẹ̀ náà ni tó bá ti forí kan lẹ́lẹ̀ oṣù ṣùgbọ́n àwọn kan wà sẹ́kọ̀ àwọn ṣíà ni wọ́n ń pè àwọn ọ̀rọ̀ wá fún àwọn táwọn àtàbí ànábì sallallahu alaihi wasallam nínú táwọn náà ṣe ẹni pé wọ́n á rí i pé ibi tí ò sẹ́ni rárá tí ò sí tẹ̀ rárá ni wọ́n fẹ́ dúró sí mọ́tíláṣí ọ̀ní fẹ́ forí kan ibi títẹ̀ wá ọ̀ní fẹ́ forí kan ibi tẹ́ni wá tó torí báwọn ẹni tó sì náà làwọn ọ̀làgbọ̀ yìí kàkà tẹ́lẹ̀ náà lòpọ̀ àpá àti wọn kó lọ́lọ́ eléyìí jẹ́ oṣù jẹ́mẹ̀ o. tó àwọn ṣíà yẹn ìjọba ti lè mú yín má forí kan ẹ níta àtẹ́sílẹ̀ kò sí kẹ́ ẹ forí kan símẹ́ǹtì náà torí pé símẹ́ǹtì èsì lẹ́lẹ̀ kìí sọ ní ìlẹ́lẹ̀ tí wọ́n sọ fún ànábì forí kan ìlẹ́lẹ̀ tó ń forí kan yìí pẹ́ ni àtòkúta wẹ́wẹ́ tí wọ́n kú dáalẹ̀ torí ìlẹ́lẹ̀ símẹ́ǹtì náà fún wa lẹ́ lásán kẹ́míkà símẹ́ǹtì ó ti fún wọn ti sọ́ tó gbà ẹgbẹ́ tó forí kan lẹ́yìn náà ẹ máa wá màkà ẹ máa wé gbẹ̀ka tó dáhùn sí àyè tó máa ń ṣe òní pé <clears throat> wọ́n máa ń bú ìpẹ́ ká ìpẹ́ tó ń bù káwọn wọ́n wá dalẹ̀ ó gbé sílẹ̀ wọn àdùn wọn lẹ́dọ̀ pé wọ́n forí kan gbọ́dọ̀ ti rí ìpẹ́ rí ìpẹ́ pàtàkì tẹ́gbẹ́ lẹ́ẹ̀mà forí kan á àdúgbò fọlọ́n tó sùn wá lọ́nà àwọn tó sì náà ìyá tí ń jẹ wọn kọjá àbíkí àpò ìyá tó fi jẹra wọn kọjá àbíkí àpò torí ẹ àwọn yẹn wọn lè pẹ karbala làwọn bò ká wọn nítorí pé pẹ karbala lọ́dọ̀ táwọn ọlọlá ju káàbà lọ àwọn olùdílà tẹ́lẹ̀ ìjẹun ti ṣe jẹ mẹ́rin. وذلك هو الأليق بضلالتهم وأن سينا ردوك فلوك أن تشينا نواه láàrin sọlá àtúlọ bá wà forí kalẹ̀ wọn máa ń jẹ́ kí orí wọn kọ́ kalẹ̀ dáadáa bẹ́ẹ̀ imú wọn wọn máa jẹ́ ọ̀kalẹ̀ dáadáa yàtọ̀ síbẹ̀ lómi ìtìtẹ́ máa ń tẹ̀ nínú àwọn èèyàn tó ń kírun wọn forí bàtà nàbí sọ pé an ala sab'ati a'zumi ọlọ́run pa láti ẹgbẹ́ kí n máa forí gbára àwọn ìgbàdá náà fi fẹ́ ka àwọn egungun méje yìí ọkà iwájú papọ̀ máa ń ọlákọ̀kọ́ nù al-jabhatu wal àkọ́kọ́ nù. eléyìí tó túmọ̀ sí wípé a lè forí kalẹ̀ láì fi mú kalẹ̀ káwa lérò pa àti forí kalẹ̀. rẹ̀ apá kan náà fuqaha wọ́n ní tọ́ba wa forí kalẹ̀ láì fi mú kalẹ̀ ọ̀kọ́ wọ́n ní á fún ìrún rẹ̀ nídàájọ́ kó forí kalẹ̀ kó tilẹ̀ jẹ́ pé àìdá ló ṣe yàtọ̀ sí tọ́ba fi mú lásán kalẹ̀ láì jẹ́ kó forí kalẹ̀ àkókò sí ìforí kalẹ̀ eléyìí jẹ́ ọ̀rọ̀ ìmáàmù Malik but àwọn kan náà kọ̀kọ́ ha wọ́n sọ pé tí orí àti mọ̀ bá sì kalẹ̀ kó sì forí kalẹ̀ torí pé jáde ti sọnù ọlọ́run pa mí láṣẹ nígbà tí màá forí kalẹ̀ kí n máa forí kalẹ̀ gba ara àwọn oríkèé méje anábì sì tọ́ka síwájú àti ìmú ọjọ́ ẹ̀yọ̀kan ó túmọ̀ sí pé alákọ̀ọ́kọ́ yẹn ọjọ́ a and b. pẹ̀lẹ́ ìjẹta lákòókò wàá fi orí rẹ iwájú rẹ wàá fi kalẹ̀ dáadáa fe náà rẹ wàá fi kalẹ̀ dáadáa ṣùgbọ́n o ẹ jẹ́ ká fífi kalẹ̀ ó yàtọ̀ sí fífi irin lẹ̀ fífi irin lẹ̀ fífi gbólẹ̀ ẹlòmíì ó ṣe ṣe wallahu alam kọjá pé ńgbà tó bá forí kalẹ̀ ẹ máa tún forí irin lẹ̀ dáadáa pé bóyá sí máa ń látàrí fíforí kalẹ̀ tán forí kalẹ̀ ẹlòmí ọmọ ògbé áá láti jọ́ tó ti kírun òkúso tí ò sì tó àsìkò tó yẹ kó náà ní sáìn lórí yóò mọ àwọn tó ní sáìn kan ó lè má rí bẹ́ẹ̀ ẹni tí ń kírun ti pẹ́ kékin lẹ́yìn lọ́jà mẹ́nu àwọn èèyàn tẹ́kí ọdún tó kọjá lọ gba Islam ẹnu ó sì ń bẹnu ẹgbẹ́ láti ogójì ọdún sẹ́yìn ní ti ṣe Islam kọ̀tà mi kankan lórí ẹ̀ ṣe eléyìí tó bá jẹ́ kó ńlá kó ni kálukú ọba lọ kún wájú ẹ̀ lọ́dà torí ẹ̀ fi orí kanlẹ̀ dáadáa fi mú kanlẹ̀ dáadáa kí ẹsẹ̀ kó orin orí má lẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n máa gbé apá wọn méjèèjì wọ́n máa gbé sẹ́gbẹ̀ẹ́ wọn méjèèjì apá wọn gbé jìnnà sẹ́gbẹ̀ẹ́ nígbà tó bá pa apá papọ̀ mẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ṣe máa ṣe náà forí kalẹ̀ àwọn máa ń gbé apá jìnnà sí ẹ̀gbẹ́ bí ẹni tó fẹ́ tú yẹ̀ nígbà tí wọ́n tú apá rẹ̀ tó eléyìí á a dúdú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ń gbà ń kírun pẹ̀lú àwọn èèyàn míì ni á gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ lóde wọn bá ní fi ara ni ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ àtẹ̀gbẹ́ wò sí òun náà yóò ti ṣe tiẹ̀ ìwọ náà àtẹlómi tuntun wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kejì. Ànábì sallallahu alaihi wasallam wọn máa ń yà dáadáa wọn máa yà apá dáadáa débi pé èèyàn béèrè fífi fún funfun máa hàn dá nígbà tó bá yà apá wọn yẹn. lọ́ba ẹnìkan aṣọ ẹ má gbàgbé pé láyé ìjọ aṣọ tí wọ́n lè jẹ́ àti ìbora ìlọ́dì àti ìbora ó lè jẹ́ aṣọ tí èèyàn ń káyé ó sì lè jẹ́ pé aṣọ tí èèyàn aṣọ ni àti rásìkò tá a lè fi dànù àìmọye irú rẹ̀ torí ẹ̀ aṣọ wọn wá wọ̀dà fi rábíyá wọn kìí sàtìkò sísìn àsìkò tó ti pẹ́ là ń sọ̀rọ̀. tó bá jẹ́ pé gbànàbí ti ti tú ọwọ́ nígbà tó forí kalẹ̀ tó bá abárí àgùntàn ọmọ àgùntàn àbọ̀mí ewúrẹ́ tó fẹ́ gba àní ọwọ́ ànábì kọjá nígbà tá ànábì tó forí kalẹ̀ o ọba rí bẹ́ẹ̀ gbà kọjá níbi tí àyè wà ẹni pé wọn ò ní tẹ̀mẹ́gbẹ̀ àyè wà nígbà tí wọ́n forí kalẹ̀ o wọ́n ya apá wọn wọ́n yà pẹ̀lú orí àyè wá wà láàrin ibi tí wọ́n ń gbórí lọ àti apá wọn sẹ́gbẹ̀ẹ́ wọn.

wọ́n á jẹ́ kó rí àyè dáadáa wá gbé sókè wọ́n á gbé jìnnà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wà á gbé jìnnà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́nà tó yẹ pé ńgbà tó bá forí kalẹ̀ wọ́n á rí i pé apá rẹ̀ ọ̀yà dáadáa ọ̀yà dáadáa ó jìnnà sí ẹ̀gbẹ́ rẹ̀ lọ́nà tó ti ọmọ ewúrẹ́ bá fẹ́ kọjá yọ̀rọ̀ lọ́nà tó gbà wá tó yapa sí báwọn ti fi máa wọ́n fẹ́ máa sabotage ẹ̀sìn tí ń ṣe o wọ́n sì fẹ́ ba ọkọ̀ tiẹ̀ náà jẹ. bẹ́ẹ̀ àwọn tí máa tapá gángan kọ́lọ̀ ní bàbá gbìyàn mú kò fi gún mú o bọ́n ṣe mọ̀ pé àwọn ẹni tí yìí. àwọn òní ọlọ ọlọ́run lọ títí débi pé kí wọ́n fi gbogbo nǹkan lálẹ́ fi dápàrà ọlọ́run gbọ́ ẹ̀rú sì máa ń bá yẹn lómi gbogbo nǹkan lálẹ́ fi nípa ẹ̀sìn àwọn olùdílé láti ẹnìkan sọ fún nípa àwọn ṣe ọlọ́run lẹ́yìn ti kéfè rí ẹ má wàá wàá wí àmọ́ àròyé kan tó wúlò lẹ́nu ẹ̀ mà. torí rẹ̀ jẹ́ àwọn ọmọ kí la lè fi bẹ́fẹ̀ tá ọmọ kí la lè fi dápara ọbẹ̀ nínú àwọn èèyàn tí èsè kórè wọn pé dáadáa àwọn ọmọ tẹ́bi kún sàmọ̀ pa àwọn èèyàn lẹ́yìn gbogbo gbàgbé ẹ̀yìn sì ti mà lẹ́yìn bá ti pọ̀ jù àmì pọ́pọ́ lọ lẹ́nu àmì kọ̀ọ̀pọ̀lọ èèyàn lẹ́yìn ọ̀yẹ́ kó wọ́n gbé lọ fún àwọn ẹni tí máa ń tírìtì àwọn èèyàn. the psychiatric hospital fún ọ̀yẹ̀wò akẹ́kọ̀ọ́tà ẹ̀rín ọ̀gbọ́dọ̀ pọ̀jù fún ọmọlúwàbí. ẹni tó bá ti wá sí pé tó ń fẹ́ràn jù ní kókó sáà pa ẹ lẹ́yìn ẹ̀yin náà ti bá ti fẹ́ rẹ́rìn ẹ̀ lọ́dọ̀ rẹ̀ àmì kó lè rò pé dáadáa ni akẹ́kọ̀ọ́tà ẹ̀yin náà máa tara àwọn aláwàdà fẹ́ máa fi kéèsì ẹlòmíín sáwàdà fáráyé látàrí pé wọ́n ń jẹ si awada ti àwàdà títí àwàdà dẹ̀jẹ̀ rẹ̀ òun á mọ̀ gbà tí máa da wà ní tọrọ bá ṣẹlẹ̀ tó dá ẹja pé bàbá ẹ má pé ní àwàdà ìtumọ̀ rẹ̀ ẹ má jẹ́ ọ dá sí torí tó bá dá sí ọ̀rọ̀ yóò dorí sí mi o á ọlọ́dà kò sànù wa torí di eléyìí ẹja sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ìgbésẹ̀ ẹ̀fẹ̀ kìí sì ṣe ẹ̀sìn lẹ́wọ̀n aṣọ di bọ́ọ̀lù ẹ̀ka àwọn kan tẹ̀ ẹ̀sìn débi tí ọkàn máa tẹ̀yàn lẹ́sẹ̀ máa lé wọn máa kúkú máa lé gbogbo àwọn olùbílẹ̀ àwọn olùbílẹ̀ torí di ilé ọ̀dọ́ wa. So, ìgbà tá nàbì sallallahu alaihi wa sallam tí wọ́n bá forí kalẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí wọ́n á máa gbé ọwọ́ wọn dọ́gba pẹ̀lú ìdìka wọn méjèèjì àbí ti méjèèjì àtẹ́lẹwọ́ yìí yọ dọ́gba pẹ̀lú ibi títí wà ètò kan kàwọ́ lọ sínú orí wa ti bọ́ wájú àti ìdìka yìí ti ti kórí ọwọ́ àbí tọ́wà ọwọ́ wa wà wájú ẹ̀rọ àwọn bẹ́ẹ̀ ni ó forí sẹ́yìn yọ wá kà ọ wájú báyìí fún òṣùṣùjù kékeré lẹ́yìn gbóló tó dáa fẹ́ ni pé ọwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ kó ṣe déédéé pẹ̀lú ibi tí èjìká àti etí rẹ̀ wà nígbà tó wá forí kalẹ̀ bẹ́ẹ̀ lànàbí wa sallallahu alaihi wa sallam máa ń ṣe. torí lọ́wọ́ nù hadith al-Bara ibn Azib radiyallahu anhu. قال إذا سجدت فضع كفيك وارفع مرفقيك ike gbogbo ìgbà tó bá forí kalẹ̀ o gbé àtẹ́lẹwọ́ rẹ lélẹ̀ torí kó náà ń bẹ nínú oríkèé méje tí ó forí kalẹ̀ iwájú àtinú àtẹ́lẹwọ́ méjèèjì tẹ́ bá fi méjì tẹ́ bá fi kún kan ó di mélòó ó di mẹ́ta orúnkún méjèèjì tá bá tún fi méjì fi kún mẹ́ta ó di márùn àwọn ọmọ àkàtẹ̀ méjèèjì tọ́lá fi méjì tá a fi kún márùn ó di méje tẹ́lẹ̀ yìí wọ́n ní bí àtẹ́lẹwọ́ rẹ lélẹ̀ warfa mirfaqayhi kó o sì gbé ìgúnpá rẹ sókè ìgúnpá rẹ gbé sókè torí pé tí wọ́n náà dé tèmi wọ́n á nàbí sallallahu alaihi wasallam ó ní kẹ́ ẹ sọ́ra ó ìmbẹ̀sọ́ àtẹ̀lẹ́kẹ́lẹ́.

wọ́n á máa wá dojú àwọn ọmọ àkàtẹ́ wọn wọ́n á máa dojú wọn kọ alqibla yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ wa tẹ́tí máa ń ṣe nígbà tó máa ń kírun ọkàn sọ ẹsẹ̀ ẹlẹ̀ ni ọkàn da ẹsẹ̀ ẹlẹ̀ kébi tó bá wù yẹn lọ yóò tó lè fẹsẹ̀ báyìí back back way direction eléyìí nǹkan ni wọ́n ní ká ṣe o ẹni tó bá ṣe bí o ti fi ẹsẹ̀ kalẹ̀ sẹ́wọ̀n pé ẹsẹ̀ ọmọ àkàtẹ̀ méjèèjì ló ló fi jẹ́ méje torí ẹ nígbà tó bá forí kalẹ̀ ẹsẹ̀ rẹ wàá nà ro rẹ̀ báyìí lọ́nà tó ṣe pé àwọn ọmọ kásẹ̀hún àwọn ò dojúkọ àlùkébìlà mo rò pé gbogbo àlá máa ṣe báwọn àdúgbò ẹ̀fọ́ bá ti máa ṣe nu nígbà tá a bá forí kalẹ̀ á gbé ọmọ ẹsẹ̀ wa á nà ro rẹ̀ báyìí lọ́nà tí àwọn ọmọ ká ẹsẹ̀hún àwọn ò dojúkọ àlùkébìlà sọ wọn lẹ̀ pé kí wọ́n kọjú sẹ́yìn á fọ́ sí wọn dojúkọ alùkébìlà nígbà tá a borí kalẹ̀ eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa pé ká ti bẹ̀. kìí ti ṣe pé àsìkò tá a fi orí kalẹ̀ tí a ní ká tẹsẹ̀ bá a ṣe ní ká ṣe yìí báyìí ọmọ wa gbẹ́sẹ̀ òkè ẹlòmíì ọmọ gbẹ́sẹ̀ òkè ọmọ afẹsẹ̀ méjèèjì ọmọ fi rárá wọn nígbà tí àwọn máa ń ṣeré. so because o ti ṣe sùjúdù débi kan ọba tún pàtì o tún wá ṣe sùjúdù o tún pàtì ah àwọn olùdílẹ̀ eléyìí nǹkan ni wọ́n ní ká ṣe. umirtu an asjuda ala sab'ati a'zumi apami láṣẹ pé kí n forí kalẹ̀ gba orí àwọn oríkèé méje. thumma akramakumullah ọmọ ń bẹ nínú àwọn èèyàn táwọn náà jẹ́ pé ńgbà tí wọ́n bá forí kalẹ̀ ń tiwọn kàkà kí wọ́n nà ro ẹsẹ̀ bá ti ṣe wí kí wọ́n dojú ọmọ kápá lọ́kíbla wọ́n kàn sa ìgbò ìláìjẹ ẹsẹ̀ wọn báyìí tẹ̀ máa ń kíyèsí ẹ̀rí kan kà dá sí báyìí ó tún dá ilé yìí sí báyìí pé ní kíni bẹ́ẹ̀ àníkàtà ti forí kalẹ̀ à ẹ̀ ti forí kalẹ̀ ta nítorí pé tẹ́ẹ̀ bá forí kalẹ̀ kí lẹ́sẹ̀ ẹsẹ̀ ẹ̀yin bí ó ti sẹ́yìn bàbá kan wáyé pé à ẹsẹ̀ àwọn ó ti gbẹ ó ti ó ti dígí débi pé kò kò lè tẹ̀sẹ̀ tó bá ikú kò lè tẹ̀sẹ̀ lódodo kò sí bó ṣe lè bó ṣe lè kọ́ tó rí ṣe tọ́ à ń bẹ lọ́n kọ́ lọ́n gba orí kalẹ̀ rẹ̀ yàtọ̀ sẹ́ni tó bá lè dé eléyìí jẹ́ ọ̀ràn ẹ̀yàn nígbà tó bá forí kalẹ̀. wọ́n kẹ́hìnà yabsutu kaffayhi wa asabi'ah. wala yufarriju baynaha wala yaqbidha. wọ́n lẹ́nu Nabi sallallahu alayhi wa sallam nígbà tó bá forí kalẹ̀ wọ́n máa tẹ́ àwọn ọmọ àkàwọ́ ọmọ yìí wọ́n tẹ̀. wọ́n tẹ̀ wọ́n sí gbogbo ẹ̀ tí ó rí ìdíjókòó wọ́n tẹ̀ báyìí. tọ́ wọ́n kì í yà nígbà tí wọ́n forí kalẹ̀ wọ́n kì í yà àwọn ọmọ àká wọ́n jẹ́ kí àwọn ọmọ àká yẹn kọ́ wà ní títẹ sílẹ̀ wọn ò sì ní yà ẹ má gbàgbé pé nígbà tí wọ́n ti rùkú wọ́n yà àwọn ọmọ àká wọ́n fi di orúkún wọn mú bí ẹni tó ṣe kí bí ẹni tó gbà nǹkan mú. ṣùgbọ́n nígbà tí wọ́n forí kalẹ̀ ńkọ́ wọ́n pa àwọn ọmọ ká yẹn wọ́n tẹ wọ́n tẹ sílẹ̀ wọn ò ṣe kí ni wọn ò yá nígbà tí wọ́n forí kalẹ̀. bákan náà wàlẹ́ ayẹ gbẹ́gbà ànábì èsì ìṣó pọ̀ kì í so àwọn ọmọ ká pọ̀ ní forí kalẹ̀ káwa sòkú kú pé kí ni wọn èsì bẹ́ẹ̀ ní forí kalẹ̀ nígbà tí wọ́n bá forí kalẹ̀ wọ́n ní ká forí kalẹ̀ gbára àtẹ́lẹ̀ wọ́n náà. báwo ló ṣe forí kalẹ̀ gbára rẹ̀ òun náà ní kó túká wàá nà ó sì ní jẹ́ni tó ṣe kọ́ yà wọ́n àmọ́ ó jẹ́ kí wọ́n kalẹ̀ dáadáa wàá gbé lélẹ̀ eléyìí ní báyìí ṣe máa ń ṣe ó wá nínú Sahih Ibn Hibban oníkanà idha raka'a farraja asabi'ah ìfẹ́tà tí wọ́n wọ́n máa ń ya àwọn ọmọ nǹkan awọn báyìí tabaruku ṣebí náà na sọ pé wọ́n di orunkun wọn mú sẹ́yìn dá sẹ́jẹ́dẹ́ ṣùgbọ́n nígbà tó bá forí máa pa àwọn ọmọ nígbà tó bá forí nù yà di orunkun mú bá forí nà gbélé láì kí ẹ̀wẹ̀ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó bá forí kalẹ̀ kí ni wọ́n máa wí náà rí subhana rabbiyal a'la eléyìí jẹ́ kòtà Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n máa sọ nígbà tí wọ́n bá forí kalẹ̀. tọ́ eléyìí jẹ́ àdéhùn kan tó fẹsẹ̀ rinlẹ̀ ọwọ́ nínú àdéhùn tó fẹsẹ̀ rinlẹ̀ ètò ìsìnkú púpọ̀ nínú àwọn àlè wọ́n gbé àdéhìí jáde subhana rabbiyal a'la fáànà bí máa wí bẹ́ẹ̀ ní forí kalẹ̀ láti dúpẹ́ fọlọ́ ike tata ni mùsùlùmí tí wọ́n máa wí àdúpẹ́ fọlọ́ ìyẹn gbọ́dọ̀ kọ subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la eléyìí bẹ́ẹ̀ nínú téèyàn lè fọpá ṣe ìdánwò fáwọn ará léèyàn nípa rẹ̀ ike ìbéèrè kan bẹ́ẹ̀ o gbogbo ẹni tó bá dáhùn rẹ̀ yọ gbẹ̀bùn ẹ̀bùn tí ó sì gbà ó náà nípa àti búrẹ́dì wọn ti pè wá ọgọ́fà náírà búrẹ́dì ọgọ́fà náírà ni ó gbà ẹjọ́ kí ni àtíkílà máa wí ní rògbò wọ̀ kí ni àtíkílà máa wí ní sùjò ẹni tó bá gbà ẹ sì ra búrẹ́dì bíi márùn ṣàlọ́ tí ẹ márùn bá gbà fún ọ búrẹ́dì tó eléyìí yóò mú kẹ́ni tí wọ́n mọ̀ kó ní ògbìyànjú láti bọ́ nípa rẹ̀ ṣùgbọ́n Ibn Qayyim ni wa kana yaqulu subhana rabbiyal a'la wa amara bihi anabi máa ń sọ pé subhana rabbiyal a'la wọ́n ti tún pa wá láti ẹ̀gbẹ́ ká máa wí bẹ́ẹ̀ eléyìí imaamu ahmed àti abu dawud àti ibn majah àwọn ni wọ́n gbé jáde àṣẹ àwọn ni wọ́n gbé jáde ìwé yẹn púpọ̀ míì ló tún gbé jáde bá nàbí máa wí bẹ́ẹ̀ kí máa wí bẹ́ẹ̀ nǹkan kan nù ó sì pa wá láti ẹ̀ka wí bẹ́ẹ̀ nǹkan mìíràn lábẹ́ òfin ànábì máa wí bẹ́ẹ̀ ó tó láti fi mú ike súnà yìí ṣùgbọ́n pa wá láti fi ká máa wí ó ti ṣe àlékún fún àwọn àfa àtàbà pè lọ́ràn yẹn gẹ́gẹ́ àwọn hànábìlà àwọn sọ pé ká sọ gbólóyún ká sọ ti rùkú ní rùkú ká sọ ti ìforíkalẹ̀ ní ìforíkalẹ̀ wájibù min wájibati ssalah faman tarakahu sahwan yujbiruhu bisujudi sahwi. ومن تركه عمدا بطلت صلاته بدل جبت واجب دي ايات صفار ايات صفار لا دعوة تشبان فرصة يكون انتوها في واجب لأن واجبات الصلاة أساري قبل يوسف جلسة أما تبع ما أما شرون عباده سبحان ربي عظيم سبحان ربي العظيم سبحان ربي الأعلى سبحان ربي العظيم في الركوع سبحان ربي الأعلى في فريق الأعلى tọ̀pọ̀lọpọ̀ kàtí fẹẹrí ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn Hanabila tiwọn. torí ẹ̀ bá a máa wí nu. tọ́ iná ni oníbèrè ṣe béèrè ó ní gbogbo àwọn àdúrà tá alánàbí máa ń ṣe nítorí bó láti máa ṣe a'la. bákan náà gbogbo ìjà tó ní wí rúkú báwo láti ti máa ṣe pẹ̀lú subhana rabbiyal azim. a sọ pé subhana rabbiyal azim ní wí subhana rabbi alaala ní ọkọ wí náà kó tó di pé ó wí nǹkan mi torí pé àwọn eléyìí anábì wí ó sì tún pààyàn láti pé ká wí lẹ́yìn náà tẹ bá wò ó èyí tó mú subhana rabbi alaazim wá nínú ẹ̀rí nínú alukur'an ẹ̀rí kan wá níwà àtẹni ọlọ́run bá ní fasabbih bismi rabbikal azim fasabbih bismi rabbikal azim fẹsẹ̀bẹ̀ amọ̀ àtẹ̀yìn. bákan náà tó tún wá nínú alukur'an fẹsẹ̀bẹ̀ hisma rabbikal a'la anábìyẹn ìfìlẹ̀ yẹn ti ti sojú ẹ̀fì sí torí kan lẹ́yìn gbogbo eléyìí fi hàn wá pé àtẹ ló máa wọlé yẹn wá níta tẹ̀ mú wa á ti síwájú ohun tí wọn pa wá láti ẹ̀kẹ́ ká wí ṣùgbọ́n tá a rí kàfá nàbí máa wí ọ̀rọ̀ yé wa tàbá kókó ànábì náà ń wí o àmọ́ tí wọ́n pa wá láti ẹ̀kẹ́ ká wí òun láti síwájú torí ẹ̀ tó bá há tó lè ṣe nǹkan mí láti rí kó sọ subhana rabbiyal azim láti rí kó sọ subhana rabbiyal a'la tẹ́lẹ̀ kọ́kọ́ rò kó tẹ́lẹ̀ kejì ní as-sujud. torí ẹ̀ kò sí bí òdó ti wá pọ̀ lórí èèyàn tí wọ́n á sọ pé màá dáhùn wẹ́rù kó bí kò sọ pé màá subhana rabbiyal azim kọ́ àbí kò sọ pé màá subhana rabbiyal a'la ní forí kalẹ̀ kọ́ eléyìí pàtàkì Ibn Qayyim ní nínú tánàbí tó máa ń sọ nínú foríkalẹ̀ wọn náà ní subhanaka Allahumma rabbana wa bihamdika Allahumma ighfirli subhanaka Allahumma rabbana wa bihamdika Allahumma ighfirli adúgbò pé gbogbo àná làmì lẹ́yìn tó o bá sì máa náà ti gbọ́ yẹn kọ́ ha. سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي nínú táwọn ẹbí tó máa ń sọ ní ìforí ìforíkalẹ̀ onáni subuhun kudùsùn qudusun rabbul malaikati war ruh subuhun kudùsùn qudusun rabbul malaikati war ruh nínú tí tó máa ń sọ onáni subhanaka allahumma wa bihamdik la ilaha illa ant bákan náà ó tó máa ń sọ pé allahumma inni a'udhu biridaka min sakhatik wa bimu'afatika min 'uqubatik. وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك إليهم بأن النبي صلى الله عليه وسلم ثم أنصني فويك قلت من أنصني اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره تبارك الله أحسن الخالقين eléyìí ìmẹnu táwọn ibi sọlá àṣẹlẹ wọn máa ń sọ nínú forí kalẹ̀ wọn. nínú tí wọn tún máa ń sọ onáníkà allahumma firli dambi kullahu diqqahu wa jallahu awwalahu wa akhirahu alaniyatahu wa sirrahu. nínú táwọn ibi tún máa ń sọ allahumma firli khati'ati wa jahli wa israfi fi amri wa ma anta a'lamu bihi minni allahumma firli jiddi wa hazli. وخطئي وعمدي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت إلهي لا إله إلا أنت إن كان أنسى اللهم اجعل لي اللهم اجعل في قلبي نورا وفي سمعي نورا وفي بصري نورا وعن يميني نورا وعن شمالي نورا وأمامي نورا وخلفي نورا وفوقي نورا وتحتي نورا واجعل لي نورا إلي أم بأن نتانا بسم الله عليه وسلم في من صنف ركالة wọ́n ìwádìí fi hàn pípé púpọ̀ nínú àwọn gbólóhùn yìí nínú àwọn àrùn náfìlà pàápàá jùlọ ìtànà fi máa ń kí lóru kí ni wọ́n ti máa sábà wí ọ̀pọ̀lọpọ̀ wọn. wọn kò sí tó tó táyì bá gbọ́ láti wí nínú ọ̀ràn àyàn náà kò sí tó burú wí. bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam kọ́ aláṣẹ tá máa gbìyànjú láti ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ nígbà tá a bá forí kalẹ̀ nítorí kí wọ́n sọ pé nítorí pé ààyè ń dán ààyè gbígbà àdúrà rẹ̀ ààyè gbígbà àdúrà rẹ̀ فاجتهد في الدعاء máa gbìyànjú láti ṣe àdúrà máa tọrọ ntọ́nfẹ́ lórí ayé àti tàlùkìyàmà nítorí pé ààyè gbígbà àdúrà ni. ṣé وهل هذا أمر بأن يكثر الدعاء في السجود أو أمر بأن الداعي إذا دعا في محل فليكن في السجود وفرق بين الأمرين bẹ́ẹ̀ làwọn olùmọ̀ wọ́n mú nǹkan kan wá tí ó jẹ́ kí ó yé pé bí ẹni dáhùn bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ń yé àbọ̀lọpọlọ tútù. wọ́n ní gbàtà nàbì sallallahu alaihi wasallam tí wọ́n sọ yìí pé ńgbà tẹ́ ẹ bá forí kalẹ̀ ẹ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀. sílẹ̀ yìí ń túmọ̀ sí wípé ká máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ní forí kalẹ̀ ni àbí ń túmọ̀ sí pé ń gbogbo gbàtà ẹ bá ṣàdúrà ẹjọ́ máa jẹ́ gbàtà ẹ bá forí kalẹ̀ ìyàtọ̀ sì ń bẹ láàrin méjèèjì. ṣé ń túmọ̀ sí wípé ẹ máa ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ nígbà tí ẹ bá forí kalẹ̀ ni àbí ṣé ń túmọ̀ sí ni wípé gbogbo ìgbà tẹ́ ẹ bá ṣàdúrà ẹ̀jẹ̀ ọjẹ́ ìgbà tẹ́ ẹ bá forí kalẹ̀ wọ́n ní ìyàtọ̀ sì ń bẹ láàrin méjèèjì. ọ̀pọ̀ ìwà yẹn kẹ́ ẹ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ nínú forí kalẹ̀ kò túmọ̀ sí pé ẹ ti rìsáàbù rẹ̀ dìgbà tẹ́ ẹ bá tó forí kalẹ̀ gbogbo gbàtẹ́ bá ṣàdúrà ẹjọ́ jẹ́ gbàtẹ́ bá forí kalẹ̀ yẹn ni kẹ́ ẹ dá dúró títí dé ẹ fi forí kalẹ̀ sẹ́yìn pé yàtọ̀ ń bẹ láàrin méjèèjì yàtọ̀ ń bẹ láàrin méjèèjì èwo wá ni méjèèjì náà ni méjèèjì náà ni wípé gbogbo gbàtẹ́ bá ti forí kalẹ̀ ẹ tọrọ mẹ́ tẹ́ ẹ bá ní kankan tẹ́ fẹ́ tọrọ ẹjọ́ ojú gbàtẹ́ bá forí kalẹ̀ méjèèjì náà ni. ẹnìkan á ní àkátó forí kalẹ̀ ó lè pẹ́ ìwé ṣe mùsùlùmí ni. ìwà yìí pé mùsùlùmí ni ọgbọ́n ni ó ti pẹ́ lọ́sà lọ́ alákòókè náfìlà ní ìsìn. tó bá já sí kòtò lè yan náfìlà nú ẹ̀ ọ̀wá ni ọ̀pẹ̀ yóò ti pẹ́ báwo inú òun sì rò pé bìkọ́ sátó nípa kírun àṣùbà pé àṣùbà lọ́nà lọ́wọ́ sálọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí yẹn náà fìlà kọ́ ọmọ tọrọ gbogbo tó wà fẹ́ àmọ́ bí kí á fọ̀ tètè tó ọmọ lọ sàròyé lórí irun torí pé tẹ́lẹ̀ mi máa ń sàdúrà ariwo ti pọ̀ jù especially àwọn tó lágbọ́ iye ẹ̀sìn yìí ariwo ti pọ̀ jù tó wòlúwa òtún sáré fún mi pé o máa ràn mí lọ́dún máa kó lé mi lọ́dún ìgbà yìí tó òjò ló dẹ̀ ti ń bọ̀ yẹn mo wá wá wá ràn mí lọ́wọ́ lẹ́yìn náà ọmọ tó ń ṣe náà ojú ọ́ pàṣẹ o lẹ́yìn náà ó ti pọ̀ ìpọ̀túrú ẹ̀ ló ti jẹ́ pé à ń bùkátà láti mọ al-ad'iyatul jami'a àwọn àdúrà tó kéré ní gbólóhùn tó fẹ̀ nítumọ̀ irú àwọn ètò tọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa. bẹ́ẹ̀ pé àdúrà kan ló ṣe kí nǹkan kan ni wọ́n rò pé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóore ṣùgbọ́n tó o bá bẹ́ẹ̀ lọ pẹ̀lú àdúrà yẹn ẹgbẹ̀rún gbèjì oore tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì wá sí ọ láì jẹ́ pé wọ́n mọ̀ gbàtọ̀ tọrọ irú àwọn àdúrà tó yẹ ká mójútó nù ẹni pé ńgbà tí àwọn èèyàn gbẹ́sìn yé dáadáa láwùjọ tó máa jókòó tó máa ń ṣàdúrà bídíà yẹn ẹnìkan kan mú wá ní. so onítọ́pá ni à ń bẹ lórí ẹ̀ o yóò gbé tọ̀ ẹ owó sí oníkẹ́ fún ìmọ̀ ọmọ òun tó ń ṣèdánwò kọ́ ìyàwó òun ti wọ́n ti sẹ̀dínú kọ́sọ̀ láyọ̀ mọ́tò òun tí wọ́n bò ń fi kó ẹrù lọ sí Ìbàdàn kó dé láyọ̀. lẹ́yìn wá gbaná àwọ̀ kan ṣẹlẹ̀ lágbólé àwọn kọ́ yẹn jù torí bá náírà. so ọrùn tí wàá máa wọ so bàbá sáà fúlówó náà tó lọ́ra lọ́ra bá jáde láfi ilé náà lọ́nà bídíà torí bídíà náà lélẹ́yìn náà nǹkan á ní kí ló tún kù mà ń tó kù pọ̀. àmọ́ odò ni wọ́n mọ̀ lé ni wọn mọ tó ní kí tún kù kíyèsí torí pé pé islam gbogbo ètò ni ẹ wá pé kí tún kù torí pé tó wà lọ́pọlọ rẹ gbogbo díà náà àwọn nípa islam torí pé kẹ́ ẹ sàdúrà fẹ́ ní àlè ìdájà àlè rẹ àdáda àlè ìwọ ni súnà kọ́kọ́ ké

orí ayé àtàkùn yà máa ti fún un gbogbo orí ayé àtàkùn yà máa ti fún un gbogbo lọ́yẹ̀ káwa náà há sórí ká máa wí nínú ọ̀run wa ká máa fi tọrọ tí n bá ma gbogbo ẹ̀ tí n tẹ̀ máa tí mo lè wí tí mo lè fi tọrọ lẹ́yìn subhana rabbiyal a'la kí n máa sọ pé kí ni rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar lójútùú. ṣé kìí sálùkùránì kìí sálùkùránì lòun kìí ti àdúrà lòun irúgbà tó àyẹ̀ wá lọ́sọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ àlùsọ̀lẹ̀ kan ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́wọ̀n ibi tá a dúró sínú lónìí ibi tá a dúró sínú lónìí lẹ́yìn rẹ̀ afáfẹ́ sàlàyé fún wa nípa oríṣi ọ̀nà méjì dájú àpín sí ọlọ́run bá fọ́ràn wa lọ́wọ́ torí àti lágbóyè ẹ̀sìn wa kò sí dáńgọ́ àti dáńwí kò sí láwùjáde fún wa kọ́mẹ́sì ní ìbàlẹ́jọ́ sọ́kàtà lọ́kùnrin hàn أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب ìṣẹ́jọ́ àpọ̀lọpọ̀ pé ẹjọ́ bá dúdú lẹ́yìn tó bá dá òkú lẹ́yìn. Bí ìyẹn wá fún tó bá jẹ́ pé ọkùnrin ọ̀rẹ́ ní bí àyè obìnrin ti wà mí. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé àwa jọmọ́ ọkùnrin máa ń pọ̀. Ṣé kóbìnrin ẹ̀yọ̀ kan ni ó dá wa lẹ́yìn ẹ̀jọ́ máa fi alhamdulilayi tó bá ti kó kìnyín lọ́ba dání kàtó lẹ́yìn òníran kí ẹbí tó jẹ́ pé ọkọ àti ìyàwó bá fẹ́ kírun ìyàwó dúró lẹ́yìn kò ní dúró lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá gbé káfíńgà bá tó táwọn obìnrin bá wá ẹ̀yìn ni wọ́n tó sí tóbìnrin bá jẹ́ ọ̀kan onìkan ní ọ̀dà dúró sáfù tó bá jẹ́ pé onìkan náà lọ sẹ́kù ní sáfù tiwọn ó ní ọ̀rọ̀ nítorí pé àdéhìí tó wá tó sọ wípé kò sí ọ̀ràn fẹ́ni tó bá dá nìkan dúró lẹ́yìn ìsàkùn ó ní í ṣe pẹ̀lú àwọn ọkùnrin yàtọ̀ sáwọn obìnrin. Bẹ́ẹ̀ni láàrin ìtàn àti ikùn àní jẹ́ kí itan papọ̀ mọ́kùn nígbà tá a bá forí kalẹ̀ itan ò ní papọ̀ mọ́kùn torí títan bá ti papọ̀ mọ́kùn ó sì forí kalẹ̀ wàá jẹ́ kí àyè ọ wà lọ́nà tó jẹ́ kí itan rẹ kò ní kan ikùn rẹ nígbà tó bá forí kalẹ̀ náà. Nkírun lọ́wọ́ a máa sọ fún un èèyàn tí bàlágà ó sì ń bẹ lórí ìrun wọn ń ṣàtúnṣe lórí ìrun tọ́tọ́ pé ká tún ṣe nígbà tó wà lórí ìrun torí pé kò bá sí bàlágà pọ̀tọ́ nítorí pé ìrun yẹn ẹ̀fí ilẹ̀ kò kí gbàdó bá kí tán kẹwàá máa ṣàlàyé fún gbàdó bá kí tán kẹ ṣàlàyé fún ẹ ṣàlàyé fún kó tó bẹ̀rẹ̀ sí kí ọ̀run ẹ wá ṣàkíyèsí àwọn àṣìṣe rẹ̀ tó bá ṣe lórí ọ̀run gbàdó bá kí tán kẹ ṣàlàyé fún. dájú ni pé àwọn táwọn jẹ́ mùsùlùmí láàrin àwọn láàrin àwọn ọ̀gbẹ́ ìgbìmọ̀ fi àwọn gbàgbà ládàá sí ìṣẹ̀lẹ̀ láìsí káwọ̀sì ìbẹ̀ lọ́ba ọ̀ ẹ̀ pé kò ju ojú gan lọ ẹ̀ wọ́n ní ọ̀fẹ́ sì àwọn bá gáì àbọ̀ wọ̀ ọ́ nítorí pé súnà ní pé sòkòtò kọ́ wà nírú bẹ́ẹ̀ ó sì máa tayọ kókó sẹ́. àníyàn tó bá fi wọ́ lọ náà ó fi kàn náà ni òsì ní bá fi gbogbo ẹ̀ pé wọ́n ní tí wọ́n kárọ̀tì. ó lè ní sókòtò ní ìjọba pé òun tiẹ̀ tó wá jẹ kábíyèjì òun wọlé sọ̀rọ̀ láti wá sí ilé yẹn ó sì bá ti pé ilé yẹn kì í ṣe torí súnà náà ló di òwò náà kì í ṣe torí súnà. bẹ́ẹ̀ mo tẹ́ ṣàlàyé fún wa bí àṣìwà ṣe ti wá bí a bá fẹ́ lò bí a súnà àṣìkọ̀kọ̀ kan síwájú ká tó wá sí ọ̀tá wá fún wọn. àwọn ọdẹ bẹ́ẹ̀ pé táwọn lè ṣe ìdúrà láyé ní sọ̀rọ̀ báwo láyé.

ìrọ̀ náà ní ká dọ́ra kan oṣooṣù lọ́nà gbé ká àbí káwọn èèyàn fún wa lọ pàdé níbi kan gbogbo ẹ̀bí dì àná àtọ́gbà àtijọ́ èyí lọ́mọ ibi tí bàtà ti ń tàn lẹ́sẹ̀ àbí òye wa wọ́n ní kálukú kọ́ náà kọ́ bẹ́ẹ̀ lọ́n ọlọ́run ó sì gbàdúrà rẹ̀ náà aleykum salaam. nípa pé mo ṣe tábàwò ojú gba náà ni àwọn oníbẹ̀ jáde ìrántí fún wọn láǹfààní láti ṣe ìmọ̀ nípa pé bá ṣe ń ka kọ́ àná àti ìgbẹ̀gbẹ̀ ọ̀tẹ̀.

Àwọn péjọ kò túmọ̀ sí kí wọ́n ṣàdúrà fún wọ̀. Ọ̀pọ̀ ìdúnà kìtàbọ̀ mọ́ọ̀dì wọ̀ ẹ̀sẹ̀dà àròsù náà hù bẹ́yìn náà hù. Wọ́n kọ́ra wọn máa kí n ṣàdúrà nù. Ọ̀dà ti kàkà. Ìpàdé yẹn wà pẹ́rẹ́ kílẹ̀.

ọlọ́wọ́n máa rántí wa lọ́dọ̀ àwọn tó wà lọ́dọ̀ rẹ̀. ẹni tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ni wọ́n ń kọ́ nípa ẹ̀sìn. wọ́n ń kí èmi ń gbọ́ wọ́n ń kọ̀rẹ́tì rẹ ní yàtàdà rasul náà. yẹtù pé àwọn ata ìbá lọ sí wọn jókòó wọn jọ ń kí wọn sàdúà. kàlà ṣùgbọ́n ìwọ ọmọ alukurani kí o sì fẹ́ mùsùlùmí jọ kwanawo alhamdulilayi gbogbo alamọ fatia kì kí fatia títí dé wọn gbọ́ọ̀lì oníwọ̀n náà wọn fatia tó ń kéde ìjọba yìí wọláì ọlọ́run ti kò ní ìdíkọ̀ ìjọ lọ sí bídíà nítorí lè bá a gbà. àdúrà ọgbà o bẹ́ẹ̀ làdúrà onísúnà náà gbà torí báyìí la wà ọlọ́run sì ròyìn ara rẹ̀ ó ní kíni ar kọ́dà ìbílẹ̀ ìgbàdúrà rẹ̀ gbà tẹnikẹ́ni kan máa sọ pé ẹ̀sọ́ kó sámẹ́ ṣe làwọn ti ń ṣe sádùá fi ń gbà àní ìbílẹ̀ ìgbàdúrà rẹ̀ gán gbà wọ́n ń sáré jẹ. ṣùgbọ́n táwọn à ń sọ ní pé tó o bá fẹ́ ṣe àdúrà lẹ́sìn tó fi gba aládá fún wa yàtọ̀ sí pé bùkátà rẹ̀ bíá tẹ̀lójú ọ̀nà ànábì Muhammad sọ̀rọ̀ àyè ẹjọ́ mi tó bá ti fẹ́ béèrè wọ́n sọ pé mo gbọ́ pàpà wọ́n sọ pé ẹ dákun kí ni ìdájọ́ ká kírun nínú mọ́sálásí tí sàárè ń bẹ nú àgbàlá rẹ̀ àbí òye wa nítorí pé irú àfa àtọ́rọ́ sọ bá wọn sábà dá omi yóò máa rò fún là ń bá wọn wọn náà tún ọba pé wọn ti wọn ti sọ pé ẹ ẹ lọ wà. olùgbọ́n bá ń fà ní rẹ̀ kò sí tó burú lópin ìgbà tí ò bá ti jẹ́ pé agbọn wájú ìnìtàrí yẹn bá wà alùkébìlà bí ọjọ́ bẹ́ẹ̀ tó à ń bẹ lọ kọjá kókò sí tó burú ń bẹ àmọ́ ká sọ́ra bá àmà sí òkú sínú àgbàlá mẹsàlásì ká sọ́ra torí pé wọn ọ̀tàdé ti ṣe bẹ́ẹ̀ àfi torí ìgbàgbọ́ kan tí wọ́n ní ibi tí wọ́n máa ti òkú sí àgbàlá mẹsàlásì àwọn kẹ́ àwọn atẹ́gùn kẹ́ wọ́n máa dà wá bá àwọn ẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ilé ìwájú ọ̀daràn fún ọba àti sí àgbàlá mẹsàlásì ìyá ni

wọ́n fẹ́ tọrọ kankan sọ́yẹ́ pé wọ́n ọ̀nà bá nàbí tiẹ̀ ó ṣàdúrà kan tó jọ bẹ́ẹ̀ àbí kíní ọ̀ á máa tẹ̀lé de lárúbáwá tó tọrọ rẹ̀ forí kalẹ̀ rẹ̀ náà kò sí tó burú bẹ́ẹ̀. ìjọ bá bọ́ lárúbáwá kó sọ̀rọ̀ gánà láti nà fi tóní àhásánà wọ́n fi náà fi dà gbogbo aláàmáyọ̀ àrẹ́kìsà. abẹ́bẹ̀rẹ̀ pé tí èèyàn bá wà ní ilé àlùwàlá ìmáàmù tí wọ́n ń ka

rò pé wa kò sí bó ti lè concentrate lórí táwọn ṣe nígbà tí o ti darapọ̀ márùn torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tí o ti darapọ̀ márùn ààyè ò sí fún nínú ṣẹ̀ríà láti máa tún ẹni tí fún tí ń kírun sí ní ìsìnkú kírun lọ wo sì kírun wọn yẹn ọwọ́ lọ sí rákà kẹta tò tí tíṣẹ̀rí àbá tí ààyè kíkàlùkù ọmọ túnra wọn ti bá wọn àní rírun kí lálàáfíà. Nàá sábà fẹ́. Àbọ̀ láti wá báyìí. Ìgbà náwó sáà kíbla kíbla ni ìgbà kíbla lọ náwó sí báyìí. Tó bá ti náwó sáà kíbla báyìí wá wá ya apá rẹ̀ kì í ṣe pé báyìí. Nàá ẹ má gbàgbé pé ẹsẹ̀ wa náà bẹ́ẹ̀ ni o á nà sí àlùkìbílà á kọjú rẹ̀ sí àlùkìbílà nígbà tá a forí kalẹ̀ fáwọn ọmọ kàtẹ ó ti dojú kọ àlùkìbílà rẹ̀. نعم الجماعة رحمة في الجماعة رحمة في والفرقة kí wọ́n á lè túmọ̀ rẹ̀. wọ́n máa ń lò lẹ́yìn pé àbúkàn tí wọ́n máa ṣe ọkọ̀ bẹ́ẹ̀ pé wọ́n máa wà. pé káwọn máa. ṣàdọ́gba pọ̀ pé wá. àwọn tó ní ìsìn bá gbọ́ èdè nù àdéhùn gan bolo ti gbogbo ara àwọn wàhálà tó ṣẹlẹ̀ nàìjíríà èèyàn fẹ́ rọ́rọ̀ kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún jẹ̀máàtúrà àmọ̀ ta lọ́gbà wá jẹ̀máàtúrà àmọ̀ yòó ta lọ́gbà wá. so àkọ́kọ́ kì í sàdé ẹlẹ́ẹ̀kejì tó ń pé ẹ̀tọ́ wá nù àdéhùn ni pé yẹ́dọ̀ wọ́ ìmọ̀ àlìjẹ̀mà wọ́n mọ̀ ṣẹ́dá ṣẹ́dá fi nà ẹ̀tọ́ wá nù àdéhùn náà àmọ́ àlìjẹ̀mà tó rà ń gbọ́dọ̀ àdéhùn ti wá. gbogbo borí kalẹ̀ wọ́n ti fẹ́ borí kalẹ̀ tó nìkan láti gbogbo borí torí ẹ ìmáàmù ọgbọ́dọ̀ special ọgbọ́dọ̀ specify ìforíkalẹ̀ ti parí pẹ̀lú àdúrà tó bá ń ṣe bẹ́ẹ̀ gan àdáda lẹ gbogbo ìforíkalẹ̀ lẹ ti lè tọrọ torí pé Ànábì sallallahu alaihi wasallam wa amma sujud fa akbiru fihi mina du'a ìforíkalẹ̀ ẹ máa ṣàdúrà náà lọ́pọ̀lọpọ̀ wọn sọ pé ti parí torí ẹ̀ gbogbo òforí kan lẹ̀lẹ́ ti lè bẹ́ lọ ọlọ́run ọba kó ràn wá lọ́wọ́ kó gbàdúrà wa kó ti wá lọ́kàn nínú ẹni tó ti pé tó bá tọrọ ọlọ́run ọba gbà kọ́nà kó ti wà ládé gbígbàdúrà kó bí àbúkátà wà láyé àtàkùn yà sọ́kàn tó wà fún mi hàn.